ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ أترى عليكم àti ìyẹ́ fún ọjísánlá muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹ̀ndà kìyàmà kí ọlọ́ba kí wọ́n ṣàìkàwá fún wa. lẹ́yìn náà bíi Allahi tabaraka wa ta'ala a ó nínú àlàyé. لكن وتيرة الأربعين النووي للإمام النووي رحمه الله تعالى لا تري حديثي إليك دوغون أني عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري ومسلم أبو هريرة kí ọlọ́run ọba kí ó yọ́nú sí i ó ní dájúdájú òjísánlá muhammad sallallahu alayhi wa sallam qala ó sọ wípé man kana yu'minu billahi wal yawmil gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan فليقل خيرا أو ليصمت kí ó wí ohun tó jẹ́ orin àbí kí ó sì dákẹ́ wa man kana yu'minu billahi wal yawmil akhir àti ìdí gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan falyukrim jarahu kí ó ṣe àpánlé fún alámúlétí rẹ̀ wa man kana yu'minu billahi wal yawmil akhir àti wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan falyukrim dayfahu kí ó ṣe àpánlé fún àlejò rẹ̀ alimami Bukhari àti imaamu Muslim àwọn ni wọ́n gba ẹgbàwọ́ ọ̀rọ̀ náà wá àwọn olùmọ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa hadithi yìí wọ́n ní ìmánì gbígbọ́ ọlọ́run ọba gbọ́ àti gbígbọ́ ọjọ́ kan ìgbọ́ ẹ̀rí pé lọ́pọ̀ àyè àlàyé di síwájú lórí ẹ̀ tí yẹn bá gbà pé ọlọ́run bẹ ọlọ́run yìí òun ló dá wa ọlọ́run yìí òun ní kápá gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run yìí òun ló ń rí lílọ bíbọ̀ wa ọlọ́run yìí a lè ṣe nǹkan kan pamọ́ fún un àwòrán sátìrì kan gọ ṣe nǹkan kan nítorí eléyìí ni ìgbàgbọ́ nípa ọlọ́run wal ni akhir ọlọ́run ọba tó ṣẹ̀dá wa yìí tó ní kápá lórí wa tó ń rí lílọ bíbọ̀ wa ọjọ́ kan bọ̀ wá padà lọ jẹ́ àbọ̀ fún ọlọ́run ọba náà òun náà lọ́jọ́ kan ẹni tó bá wá gbà pé ọlọ́run tí a ò sì lè sápamọ́ síbì kan ṣe nǹkan kan nítorí kó má bàa rí wa lẹ́yìn ìgbà tó ti rí wa tán yẹn a tún wá lọ jábọ̀ fún lórí tó ti mọ̀ náà tí kìí ṣe pé tuntun ni yẹlẹ bá jẹ́ sí pé irọ́ ò ní ṣe pa torí ẹni tó mọ̀ òun náà láti ẹja bọ̀ fún kìí ṣe ẹni tí yóò mọ̀ dípò pé àbàtò bẹ ẹja yọ ilé ìkó ń ẹja fi ilé ìkó nítorí kí ó lè dán mọ́ná ẹni tó bá wá nígbàgbọ́ nínú àwọn nǹkan méjì yìí ọmọ pọ́lọ́ ń bẹ ọjọ́ kan yìí wà ọjọ́ kan yẹn òun dùn wájú ọlọ́run falyaqul khayran aw liyasmut kẹ́ni tó ń tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ dáadáa kó sọ ohun tí ó jẹ́ khayr àbí kó sì dákẹ́ àwọn rí i pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó so eléyìí ó so mọ́ ọ̀rọ̀ tẹ̀síwájú kan òun náà ní gbígbọ́ ọlọ́run ọba gbọ́ àtọ́jọ́ kan nítorí pé àwọn ohun tí a fi ẹnu wí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wọ́n ní ipa tí wọ́n kó àwọn nǹkan tá a fẹ́ ń sọ yẹn wọ́n nípa tí wọ́n kó nínú òṣùwọ̀n wa òṣùwọ̀n tẹ́ dáadáa àti iṣẹ́ aburú. olùgbàgbọ́ òdodo a máa gbé ọ̀rọ̀ rẹ̀ sórí òṣùwọ̀n síwájú kó tó wí ẹ̀rí pé ẹ̀kọ́ tí òjijì ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó ń kọ́ wa lábẹ́ hadithi kò lè ṣe é lò àyàfi fún ẹni tí ó kọ́kọ́ wọn ọ̀rọ̀ kó tó ṣe kíni kó tó sọ ó ní falyaqul khayran aw liyasmut kí ó sọ ohun tí ó jẹ́ orí kó sọ̀rọ̀ dáadáa àbí kó sì dákẹ́ èyí túmọ̀ sí pé ẹni tí ó lu eléyìí yóò kọ́kọ́ ronú sí ní tó fẹ́ wí yẹn yóò wá pè dájọ́ fún un yóò kọ́kọ́ tẹ́kì decision lórí tóun fẹ́ wí sí ọ̀rọ̀ dáadáa ni sórí ọ̀rọ̀ náà kó sínú àbá burú kó tó wí ìyẹn ni ó wàá mú yóò ṣe nílò ọ̀fun láti lè ṣe ìdájọ́ pé ṣe ń bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí ṣẹ̀rí àgbà ká wí ká dákẹ́ àwọn olùmọ́ ní ọ̀rọ̀ ó pín alkhair asher alahu òun náà lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí orí wà nínú rẹ̀ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa yìí ó lè jẹ́ khairun fi nafsihi ọ̀rọ̀ yẹn nípa pàára rẹ̀ gan orí ni gẹ́gẹ́ bí azkar zikirullah àwọn gbóròhùn tàbí ìṣẹ̀rẹ̀ كلمة شهادة استغفار حيلالاني لي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله وهذا ولا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أستغفر الله أستغفر الله أستغفر الله عوين لي أورينيوا البحر بولوني أما بولون إيرتي أورون إيوانوا في حد ذاتها خير، òun ni khayrun fi nafsihi ìyẹn ni pé a ò ní bùkátà sí àti ṣiṣẹ́ kankan ní kátó lè dìtámì pé sí oore ni àbí kì í sóore àwọn náà ni kẹ́límà àwọn gbólóhùn àfikà àtàwọn àyà Qur'an bí kí máa ka Qur'an yìí sùn. àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé khayrun li ìta àgbàlérò pẹ̀lú ẹ̀ ni ó sọ di kíni ni ó sọ di orí gbé àwọn ọ̀rọ̀ a sọ láti fi dùn ọmọ ẹnìkejì nínú ọ̀rọ̀ tá a sọ láti fi ṣe àtúnṣe láàrin àwọn tí kù sínú wà láàrin wọn ọ̀rọ̀ dáadáa làwọn yẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣẹ́r ọ̀rọ̀ aburú eléyìí haramu ni. ọ̀rọ̀ dáadáa tó kó orin sínú yẹn òun ni ṣẹ̀ríà òun ni láti pẹ̀lú ẹ̀ òun ló ṣe wá lójú lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó kó aburú sínú haramu ni kí a sọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alágù alágù yìí òun náà lọ̀rọ̀ tó jẹ́ títí a ò láti fi gbé àbùkátà ìsẹ̀mí wa ìlú rẹ̀ ń ta sórí mẹ́mbẹ́ àbábúrú nígbà tí wọ́n béèrè pé ilé rẹ̀ ń ta nígbà tí ẹ̀yin náà sọ iye rẹ̀ iye jẹ́ ẹ sọ yẹn five thousand là ń ta sóore ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ àbábúrú a nílè ṣèdájọ́ fún àwọn ọ̀rọ̀ yẹn lórí pé ṣé wọ́n lóore àbí wọ́n láburú sí ni wọ́n ní wọ́n pè ní lẹ́wù. lẹ́wù yẹn kì í ṣe haramu ni kéèyàn sọrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi dára jùlọ ni pé tá ò bá ní bùkátà sí ká mọ̀ sí kí ni ká mọ̀ sọ tó ti pé lẹ́wù wọn ní àwọn Yorùbá ní àì a dákẹ́ ká sì wí àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn bàbá wa wí èèyàn dákẹ́ kò wí nǹkan kan o ẹ wá ló sì sọ ẹni kò rí bàtí èèyàn bá sọ̀rọ̀ kó tó sì wí ẹni tí ó sọ̀rọ̀ kó lè fi ọ̀rọ̀ sọ. So ìní wọ́n fi wọ́n ní wọ́n ní àwọn Yorùbá wọ́n ní wọ́n kéwú ni wọ́n ní wọ́n kéwú wọn ní dírà ni ṣùgbọ́n dírà wọn tí wọ́n máa ń rí fàṣẹ tí wọ́n bá ń wà ní wọ́n bá ti rí lásìkò yìí ó ra ibi ńgbà tí wọn ò wá iná ló bá tí wọn fi rí ala wọ́n ní dídákẹ́ òun ló fi lóore jù falyakun khayran aw liyasmut elúbàtí ẹ ti dé onílàáká èèyàn ọ̀rọ̀ rẹ̀ kò ní pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní pọ̀ torí gbogbo nǹkan tí yẹn bá wí yẹn wọ́n máa kọ́ ọ́ lẹ̀ àtẹ̀yí tí ò sẹ́sẹ̀ nínú rẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n kọ́ ọ́ lẹ̀. ọlọ́run bàbá lè gbára ní la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas ọlọ́run ní kò sí oore inú ọ̀pọ̀lọpọ̀ àtakúrọ̀sọ wọn tí wọ́n máa ń sọ láàrin ara wọn illa man àyàfi fún ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ yẹn kò sóore nínú ẹ̀ àyàfi fún ta ni illa man amara ẹni tó ń ṣe amúrò bíi màálù báyìí a ò ní sọ pé ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ jù àní sọ pé ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ẹni tí ń ṣe amúrò bíi màálù fi yẹn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò lè pọ̀ torí bọ́rọ̀ dáadáa ni. ìlànà amúrò bíi màálù fi إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس àyàfi ẹni tó bá tàwọn èèyàn láṣẹ pẹ̀lú pé kí wọ́n ti sàárà àwọn pàwọn láṣẹ pẹ̀lú kí ẹni tó jẹ́ sí pé ọ̀rọ̀ sísọ lílọ bíbọ̀ ni lórí bóò láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn àwọn islahim bainana ọ̀rọ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ tá a bá sọ láti fi àtìbò àwọn nǹkan wọ̀nyí láti pa àwọn èèyàn láti láti fi sanwó lójú òrùgbé kí wọ́n ṣe sàárà láti fi ṣe àwọn èèyàn lójú òrùgbé kí wọ́n ṣe dáadáa láti fi ṣe àtúnṣe láàrin àwọn èèyàn eléyìí ni ọ̀rọ̀ tí orí ṣe kí ni tó orí wà nínú rẹ̀. nítorí ìdí eléyìí. ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa òun náà ni pé ká gbé ọ̀rọ̀ sórí òṣùwọ̀n síwájú kí a tó ṣe kiri kí a tó wí lórí pé tába ti lè tába ti lè wí kò ní ṣe dá padà mọ́. lópin ìgbà tó bá ti jẹ́ sí pé ó dìgbà tá a bá sọ̀rọ̀ tán ká tó ronú kí n tá wí Ati ti da orí òṣùwọ̀n kodò nìyẹn nígbà tá a wí tán làwọn àjẹjẹ ronú sí i là àwọn kọ́kọ́ ronú sí i síwájú ká tó ṣe kẹ́ni síwájú ká tó wí eléyìí ló máa ń mú kéèyàn máa ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn sọ láàyè kan yàtọ̀ sáàyè míì. àwọn ọ̀rọ̀ tá ń pè ní fàlìyàkúlù kọ́yọ́rọ́ nìyẹn áwùlìyẹ sùn nìyẹn kìí ṣe gbogbo àyè náà lèyẹ ti lè sọ kìí ṣe gbogbo àsìkò lèyẹ sì tún lè sọ tòun ti bó oore ni èyàn lè sọ tí yẹn bá sọ lásìkò àtàyè tí ò yẹ kọ́rọ̀ tí a pè lóore yẹn kó ṣokùnfà kíni kó ṣokùnfà burú ọ̀rọ̀ tá a pè lórí yẹn yóò yìí ṣokùnfà aburú torí pé asọ láàyè àtàtìkò tí kò ṣe kìnnì tí kò yẹ. torí náà ilzamu sọm kí dídákẹ́ èèyàn kó pọ̀ ju ọ̀rọ̀ sísọ èèyàn lọ olófin dára jùlọ eléyìí ló fà á tí àwọn olùmọ́fin ní nínú àwọn fawaid tó ń bẹ nínú hadith yìí òun náà ni wujubu sukuti illa fil ọ̀rọ̀ yẹn kéèyàn dákẹ́ kó sọ̀rọ̀ àyàfi nípa kíni nípa orí kó jẹ́ kíkẹ́ sọ yẹ orí ló wà nù torí pé ọ̀rọ̀ sísọ yìí anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ nínú àwọn ohun tí ó ṣokùnfà wíwọ náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ibẹ̀ nínú tí ó ṣokùnfà wíwọ náà ọ̀pọ̀lọpọ̀ nínú ẹlòmíì tẹ bá fún un níbà kò ní lè gbá mú torí pé yóò máa gbọ̀n ni ó kà máa ń rí lọ́wọ́ sójà lọ́ọ̀kan ni kò tí ì súnmọ́ rí kó wò dáadáa kò ní lè gbábọ̀ mú dépò pé yóò lè lò láti lè pààyàn ẹlòmíì tẹ bá fẹ́ du adìẹ yóò sàkó mẹ́ ṣùgbọ́n ó ti àwọn àìmọye àwọn èèyàn ló ti fi ahọ́n ṣe kí ni ló ti fi pa. ó ti fi ahọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáyé wọ́n pa ẹlòmíì pẹ̀lú ahọ́n yóò máa rìn láàrin àwọn èèyàn ṣùgbọ́n kù ni. eléyìí ló bá tún jẹ́ sí pé ẹ̀sìn Islam kò gba bíbá àyàn ló kọjá kò gbá láàyè eléyìí bẹ́ẹ̀ nù nǹkan tí a máa ń fi ahọ́n ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà nùnà látàrí ahọ́n wa tó fi mọ́ àwọn àáfà àwọn oníwàásí nínú hadithi Jibril. tánàbí rí àwọn èèyàn kan nínú iná tí wọ́n ń fi sísọ́ọ̀sì kan tó jẹ́ pé iná jahannama ni wọ́n fi ṣe sísọ́ọ̀sì yẹn fún rẹ̀ ni wọ́n fi ń gé ètè wọn anabi ni àwọn eléyìí kí ni ìyá wọn ó láwọn yẹn ha ó láyé kótó bá ummatik àwọn oníkútùbà nínú àwọn àlùmọ̀ rẹ̀ nù àwọn ìmáàmù ìmáàmù àwọn oníwàdí oníwàdí àwọn tó jẹ́ sí pé ndị wọ́n ti ń ṣe wáàzí fáwọn èèyàn àwọn gan fúnra wọn wọn kì í fi ṣiṣẹ́. nítorí ìdí eléyìí kí a jẹ́ kí ahọ́n wa kó rọ̀ fún ìrántí ọ̀rọ̀ astagfirullah astagfirullah tába dìde astagfirullah yìí tọ́lọ́wọ́n bá ṣe nírọ̀rùn fún ẹ subhanallah alhamdulilah la ilaha illallah tíyẹn bá dìde tíyẹn bá jókòó tí nǹkan bá bọ́ lọ́wọ́ èèyàn tíyẹn bá rántí nǹkan astagfirullah tíyẹn bá kọ̀ọ̀tẹ̀ astagfirullah tọ́lọ́wọ́n bá ṣe nírọ̀rùn fún yẹn tọ́lọ́wọ́n bá ṣe nírọ̀rùn fún yẹn kì í ṣe nǹkan kékeré ni. afa wa kan bẹ an pè ní al-Askar afa onímọ̀ jùlẹ̀ ni ọmọ Saudi ni ẹ̀mọ̀ pé environment yìí yàtọ̀ síra wọn tí ìmáàmù kan bá wọ trasus lónìí àti bàtà bọ́ọ̀lù tó ní òun lọ ṣe tírénì ní gbogbo àdúgbò ní òun rẹ ẹ̀rí tí ìmáàmù wọ̀ ni bọ́ọ̀lù ìmáàmù fa òun náà fẹ́ lọ gbá bọ́ọ̀lù àbúfẹ́ lọ sáré nítorí irú àwùjọ wa sẹ́yìnsì so um, tó bá jẹ́ sí pé wíwọ transus lọ máa sáré pé ìdí ń jọ́ọ̀jì ni yàrá pé táwọn ọ̀dọ́ bá jáde ládùúgbò tí wọ́n bá ń jọ́ọ̀jì ní ìsẹ́ni kankan ní rí wọn ṣùgbọ́n ẹ̀jẹ̀ kí màmú tẹ̀lé wọn ìmọ̀mù ló fà gbogbo ẹ̀ ní orí òun nínú irú àwùjọ bẹ́ẹ̀ tòun ti bẹ́rù nǹkan bẹ́ẹ̀ kì í ṣe haram ṣùgbọ́n irú àwùjọ bẹ́ẹ̀ wọ́n á máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ léèwọ̀ fún ẹni tí wọ́n wò pé kò yẹ kó ṣe fúru ẹni bẹ́ẹ̀ òun náà kó má ṣe kí ni tí ó bá ṣe náà kó wá ibi tí àbùkù tí ní tapa iṣẹ́ tó gbé lọ́wọ́ torí pé àgbọ́yé àwọn èèyàn tí wọ́n wà láwùjọ yẹn òun ni pé irú ẹni báyìí ọ̀gbọ́dọ̀ máa ṣe kí ni kò gbọ́dọ̀ máa ṣe irú nǹkan yẹn lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn àfa àwọn amẹjọ ń gbá bọ́ọ̀lù pẹ̀lú wọn. Abdullahi al yìí tẹ́ ẹ bá sún ma tó bá gbá bọ́ọ̀lù astaghfirullah tó bá ṣubú alhamdulillah gbogbo haraka rẹ̀ pátá àgàrì gbogbo nǹkan tí bá ń ṣe pátákẹ́ mọ̀ sáwọn òpé ṣèbí rere lè ṣùgbọ́n nínú pé à ń ṣeré à ń dárayá yẹn gbogbo haraka tó bá ṣe pátá yóò wù í díkìrù kan jáde lẹ́nu. eléyìí ni alkhayr irú àwọn gbólóhùn bẹ́ẹ̀ fi nafsihi khayr òun ò ní ìdí kálẹ̀jẹ̀ máa wá túmọ̀ fún pé so oore ni àbí kìí sórí torí pé àwọn àwọn àgárò ni àwọn gbólóhùn ẹ̀yìn ọlọ́run ni àwọn gbólóhùn ìwà ìyọnu ọlọ́run ni wọn. àwọn olùmọ̀ wa ní tí èèyàn bá ní ẹ̀sà láàrin nǹkan méjì láàrin kó sọ̀rọ̀ àbí kó dákẹ́ wọ́n ní kéèyàn sa dídákẹ́ kéèyàn sa lẹ́sà lórí kíni lórí ọ̀rọ̀ sísọ kéèyàn dákẹ́ kéèyàn fún gbọ́lá fún dídákẹ́ lórí ọ̀rọ̀ sísọ. nínú fẹlẹ̀kúrú khayran aw liyasmut yìí àwọn ìpè ojú kòkòrò ń bẹ nínú ẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallam fún wa lórí kí a sọ ahọ́n wa mélòó mélòó nǹkan táwọn yẹn ti fi ẹnu wí lónìí tó yẹ sí pé téèyàn bá lè tí wọn bá lè ka kó létí àwọn èèyàn ni wọn bá ka kó mélòó mélòó létí wọn bá lè ka kó ẹni irú ètí olórí orílẹ̀-èdè tó wí tó ní corruption kì í so lè jíjà ni ó ti wí tán àwọn èèyàn ti gbọ́ ọgbọ́n wo láwọn adá ọgbọ́n tó rò kó wọn lè dá sí náà ni pé kóun tún àlàyé yẹn ṣe kóun tún sọ fáwọn ìpè tó bó ṣe gbìyànjú àti tún ṣe yẹn bẹ́ẹ̀ náà ló tún jìn sọ́fìn nígbà tí ìtumọ̀ àwọn èèyàn sọ pé ó dáa nígbà tí táwọn olè lóko tira bóun ni corruption ṣe jí ó lè jíjà nítorí bó ti wù í tó wájú sí pé owó kan nǹkan kan technology kan máa ń bẹ tí èèyàn máa fi ń ká ọ̀rọ̀ kúrò létí àwọn èèyàn ni ìní ò bá ti ká kúrò létí wọn nígbà tó ti gbórí àti àwọn yẹn wọn bá kápò sọmọ kò sí kápò torí pé ó ti jẹ kẹ́ni wọ́n ti wí. alḥafu ala hifdhi lisan sísọ ahọ́n ẹ̀rẹ́gẹ́ láti kò sí sanla muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan tó kó bá wọn ahọ́n wọn nígbà tí àwọn munafikun tí wọ́n fi ìròyìn tí ò dá ròyìn ìyàwó ti sanla muhammad ìyàwó ànábì ọ̀rọ̀ nfa kí ẹ máa fi alfahṣà kí ẹ máa fi ròyìn ìyàwó òjijì ńlá Muhammad sallallahu alayhi wa sallam at-tahiratul mutahhara Aisha radiyallahu ta'ala anha wa ardaha. àwọn èèyàn wá ń ṣe tàlákì ọ̀rọ̀ yìí dẹ́nìkan bá ti wí ẹnìkejì ó gbà. tàlákàwọ́nà ń gbà láhàn lórí ara wọn wọ́n ń sọ ó kó bá àwọn ẹnìkan. kìí ṣe gbogbo ìntí múmi ní bá gbọ́ táwọn èèyàn ń sọ lòun náà máa ṣe kí ni lòun náà máa wí yóò gbé sórí òṣùwọ̀n alhafu ala hifzi lisan wọ́n ní wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jaro falyukrim jaro nígbà tá a bá sọ ahọ́n wa tí à ń gbé àwọn ọ̀rọ̀ wa sórí òṣùwọ̀n síwájú kí a tó wí. àní ìsìlámù tó ní tá a bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àtọ́jọ́ ọ̀kan kí a ṣe kíni kí a pọ́n alámúlétì wa lé ká pọ́n lé àwọn olùmọ́ni ta alámúlétì wọn lọ́wọ́ náà nìyẹn ẹni tó mú létí tó mú létí wá nílé nílé tá à ń gbé bóyá yàrá rẹ̀ ló ti jí wa bóyá rárá ilé rẹ̀ ló ti jí wa ká sàpọ́nlé rẹ̀ sísàpọ́nlé fẹ́ni tí ṣẹ́ọ̀rọ̀ hùhùn náà pé a ò kó níjànú alámúlétí wa yẹn ó lè jẹ́ mùsùlùmí alámúlétí wa yẹn ó lè má jẹ́ mùsùlùmí alimuhim ó ṣe kí ni ó múlétí wa. láì wòye sí wípé kílẹ̀sì rẹ̀ ó múlé jì wá kí a ṣe àpọ́nlé rẹ̀ èrè pé lókùn ìgbà tó ti múlé jì wá yẹn ó lẹ́tọ̀ọ́ sí àpọ́nlé wa àwọn olùmọ̀ràn ní ṣíṣe àpọ́nlé fún alámúlétì yìí ó dìpẹ́ndì lórí irú alámúlétì náà àti ẹni tí a pa láṣẹ pé kó ṣàpọ́nlé rẹ̀ nísìnyí téèyàn bá múlé ti mílíọ̀nìà láti júwe. tálíkà sì lèèyàn ní kéèyàn ṣùgbọ́n èèyàn mú létí ọlọ́rọ̀ ni pàtó yàrá gbọ́ pẹ̀lú yóò kéré ìjà àárọ̀ wo kí wọn lọ wọn gàrí múdù kan àti kúlíkúlí ìdajì múdù àti ṣúgà ìdajì múdù kí wọn lọ kàn lẹ́kọ̀ọ́ lẹ́gbẹ́ dàgbẹ́ máa ń gbé fàlàjì ẹni babalagba ẹ̀ṣẹ̀ tó gbẹ tó wá gbé lọ́dọ̀ rẹ̀ pé sí talẹ́ ní ṣé ẹ kò kò kò ṣe pé nǹkan kan ti ń ṣe tó sì gbádùn dáadáa ẹ̀dẹ̀gẹ̀ torí pé kí ló fẹ́ fi gàrí ṣe alámúlé kìíní ìbẹ̀túyé ti kéde bá gbérù yẹn ránṣẹ́ sí ó lè lo bí oṣù mẹ́ta ẹ̀yìn oṣù mẹ́ta lẹ́yìn ìbàdàn ti gbé títí òní lé dúpẹ́ fún yín torí pé kò ní gbàgbé nítorí ìṣesí rẹ̀ so ìtàkì sàpọ́nlé ẹni tó jẹ́ mílíọ̀nìà táwa sì jẹ́ tálákà a lè má ní àpọ́nlé tó tẹ́ tó tọ́ sírú ẹni bẹ́ẹ̀ lè má jẹ́ pé kára nǹkan fún ni ó lè jẹ́ sí pé ká bẹ́ẹ̀ o ṣe ojoojọ́ mẹ́ta ni mo béèrè yín jó ni wọ́n lè tíráwì ṣe dáadáa lè dé ẹ̀pẹ̀lẹ́ àwọn ìyáálé nǹkan ó lè jẹ́ sí pé ìyẹn ni àpọ́nlé fúnru ẹni bẹ́ẹ̀ torí jẹ́ dígbò yẹn làpọ́nlé fún rẹ níbẹ̀. so àpọ́nlé yẹn hasba hálù ẹni tá a fẹ́ ṣe kí ni ẹni tá a fẹ́ ṣe àpọ́nlé fún àti pé nínú àṣà wa àwọn ohun tá àwọn ohun tí ó jẹ́ pé téèyàn bá ṣe á ó kà á fún àpọ́nlé tí ò bá ti takò ẹ̀sìn tó bá ti gbé nínú àṣà wa àwọn ìṣẹ́ mẹ́tọ́ jẹ́ pé téèyàn bá ṣe ẹni tá a ṣe fún yóò fi lè pé àlágbájá pọ́n nílé nínú Islam afẹ́ká ṣe fún irú ẹni rẹ̀ falyukrim jaaru jaaru yìí ẹni tí ìyàwó téèyàn fẹ́ òun ni járú èèyàn tàkọ́kọ́ òun ni alámúlétí èèyàn tó fi súnmọ́ èèyàn jùlọ ọkọ téèyàn ní òun ni járú èèyàn àkọ́kọ́ òun ni alámúlétí èèyàn tó fi súnmọ́ èèyàn ju gbogbo èèyàn yòókù lọ kọkọ kó sàpálẹ̀ ìyàwó kí ìyàwó kó ṣe kíni kó sàpálẹ̀ ọkọ kí wọ́n má tàbùkù ara wọn. anabi muhammad sallallahu alayhi wa sallam ní agbára ọ̀rọ̀ mi wọ́n ni wàlláhi la yu'min wàlláhi la yu'min wàlláhi la yu'min ọlọ́run fi ọlọ́run ọba búra pé kò ní ìgbàgbọ́ kò lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé enítọ̀ òun ò ní gbàgbọ́ enítọ̀ òun ò ní gbàgbọ́ wọn ni ya Rasulullah man huwa laqad khaba wa khasiya tálẹ́ ní lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìrèjì ti ọlọ́run ọba ń búra pé kò ní ìmánì dájúdájú enítọ̀ òun ó ti pòfó ó sì ti pàdánù òjijì ọlọ́run ọba ní sallallahu alayhi wa sallam man la ya'manu jaruhu bawa'iqahu àyè shururahu ẹni tó yẹ sí pé alámúlétì rẹ̀ ọkàn alámúlétì rẹ̀ ò balẹ̀ kúrò níbi aburú ọwọ́ rẹ̀ ó múlétì ṣùgbọ́n kò ní fọkànbalẹ̀ pé àtúmọ̀rú ọwọ́ tí ó gbé ọlọ́la ìyẹn ni pé ń fi ara ní alámúlétì rẹ̀ èrè ló fàtúnjẹ́ ti pé ọ̀rẹ́ gbogbo àwọn ìwà dáadáa wọ̀nyí mùkọ́dímà ẹyọkọ̀ọ̀kan nínú rẹ̀ náà ni pé man kana yu'minu billahi wal yawmil akhir tó gbọ́lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀kẹ́ tó bá gbọ́lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀kẹ́ ilé ìwà múmi ní lélẹ̀ kí yẹn sàpọ́nlé alámúlétí yẹn sí sàpọ́nlé alámúlétí eléyìí táwọn olùmọ́fin ní wujubu ikramil ọ̀rẹ́ yan títí àpọ́nlé alámúlétì a ó sì rí rẹ̀ nínú ìdí tí àwọn ẹni ìtíwájú rere Abdullahi ibn al-Mubarak ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run tó jẹ́ sí àwọn olùmọ̀ wọn a máa sọ nípa rẹ̀ gidi gan òun ni Yahudi kan ló pàdé rẹ̀ lọ́jọ́ kan Yahudi pàdé Abdullahi ibn Mubarak lọ́jọ́ kan Yahudi náà fa ajá lọ́wọ́ wọ́n wá sọ fún Abdullahi ibn Mubarak ní irú ajá mi èwo ló lóore jùlọ irun gbọn abdullahi bin mubarak ló fi ń wúwe gẹ́nẹ̀ ìrù ajá ẹ̀wọ̀ àrífín yahudi ni kò sẹ́ni tó tètè islam tó fẹ́ yahudi suma subhanallah kí ni èsì tí abdullahi bin mubarak bọ̀ ó ní kò sí láìsí inú gbọn mi èyí tó bá jẹ́ dídé tó bá rí jẹ́ òbí ní alqiyama inú àlìjẹ́nà ni bá ń lọ ó lóore ju ìrù ajá rẹ lọ ṣùgbọ́n tó bá jẹ́ títí tó bá ti jẹ́ ògbéǹde àlùkìyàmọ̀ irun ọgbà ní inú náà ni ó lọ kò sí èméjì nínú wípé ìrù ajá rẹ ó lóore ju irun ọgbà mi lọ. ní tó bá wọn ni pé ibo ni irun ọgbà wọn ó lọ sínú náà ní àbálìjẹ́nà ní tó fẹ́ ṣe ni pé ìbínú rẹ̀ ní wá ó fẹ́ kó bínú èsì yẹn tábùlọ́hì ibn Mubarak tó fọ̀ ìlú mú Yahudi yẹn gba Islam Abdullahi ibn Mubarak ó ní irú àwọn ìwà báyẹn lọ́lọ́kùn òjọ̀ kan tí àwọn àwọn èèyàn fi gba Islam látọ̀dọ̀ rẹ̀ òun lẹni tó ní alámúlétì Yahudi yẹn tó jẹ́ títí tó bá ń bọ̀ tó bá ra nǹkan bọ̀ fún àwọn ọmọ rẹ̀ yóò ra tàwọn ọmọ Yahudi kó tó wá wọlé tiẹ̀ yóò kọ́kọ́ gbé tàwọn ọmọ Yahudi fún wa pé um, ẹ̀yin ọmọ yìí ẹgbàá ń bẹ àwọn yìí mo rà fún kó tó lọ gbé tàwọn ọmọ rẹ̀ fún tó bá dáṣọ fáwọn ọmọ rẹ̀ yóò dáṣọ fún ọmọ Yahudi. wọ́n ní tòun ti kọ́ mọ̀ pé Yahudi kórìíra owó ti kórìíra Islam wọ́n nígbà tí yahudi fẹ́ taali yahudi fẹ́ kó ládùúgbò yẹn fẹ́ taali ẹ yahudi wa ní ilé yìí alifu dinas ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ rà yóò tún fi alifu dínárì ní ìkún yóò tún fi ẹgbẹ̀rún dínárì ní ìkún yóò máa jẹ́ ìṣirò ẹgbẹ̀rún méjì dínárì ó ní ẹgbẹ̀rún kejì tí ó fi kún yẹn kì í ṣe owó ilé yẹn ṣùgbọ́n owó pé ilé tó fẹ́ rà kì í ṣe ilé lásán ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Abdullahi ibn Mubarak wọ́n ní àwọn oníṣòwò tí wọ́n wá ná ilé náà tí wọ́n wá gbọ́ àlàyé tí yahudi tí wọ́n lọ bá abdullahi mubarak wọ́n ní ti alámúlétì rẹ̀ wí ni olóhùn fẹ́ ta ní one thousand ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ra yóò tó fi one thousand kún one thousand ẹlẹ́ẹ̀kejì yẹn owó pé kò ralé lásán ó ralé tó múlé ti alámúlétì dáadáa yahudi wọ́n ní gbàtà abdullahi mubarak gbọ́ bẹ́ẹ̀ ó wá ránṣẹ́ gbọ́ pé ó fẹ́ ta lé two thousand dinar ó wá kó two thousand dinars wọ́n ní dákun má ta gbà tó wá jẹ́ kó wo ló bá nídìí gbà two thousand dinars kó máa gbénu lé náà má ta lé náà nígbà tí yahudi rí eléyìí bí yahudi ṣe gba kálímà ṣahada ashhadu an la ilaha tí àwọn bó ti lè wù kí yẹn kórìíre yẹn tó tó ṣe irú eléyìí fún yàn bó lè yẹn fẹ́ ṣe ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ sí ajá ajá gan jí bá ń gbó mọ́ yín ní gbogbo ìgbà tẹ bá fún ní nǹkan lónìí tẹ fún ní nǹkan lọ́la tẹ fún ní nǹkan láà lẹ́yìn ìjọ mẹ́ta kò ní gbó mọ́ yín máa ń kátó àpọ̀ mi yẹn alámúlétì dáadáa sísà kan lé àwọn tí wọ́n múlétì wá àwọn olùmọ́ni dínú islam dínú ulfati wàtàkọ́rùbí wàtàárù ẹ̀sìn ìnífẹ̀ẹ́ ara ẹni àti ìsúnmọ́ ara ẹni àti mímọ̀ ara ẹni àti ìfọwọ́sowọ́pọ̀ òun lẹ̀ Islam olè ìbájọ́ sí pé tẹ́ bá wo àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam haramu ni kí àwọn mùsùlùmí gan máa pààyàn síra àwọn èyí kò ní èmi náà ní kí kò sálámà sí ni èmi náà ní sálámà sí ẹ gbọ́dọ̀ sí ibẹ̀ tayọ ọjọ́ mẹ́ta torí pé ẹ̀sìn Islam ń fẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ ìrẹ́pọ̀ ìnífẹ̀ẹ́ ara ẹni kó wà láàárín láàrin wa. èlé ló bá tó fi jẹ́ sí pé sàhábì yẹn èyí tí ò rí sàárà fi kalẹ̀ lọ́jọ́ tí wọ́n àwọn èèyàn ń dá táwọn èèyàn ń dá sí tọ́lọ́wọ̀n ní mọ́sálásí tó fi padà lọ kò rí nǹkan kan kalẹ̀ ó wá dùn pé òun ò rí nǹkan kan kalẹ̀ kò sówó tí ó fi kalẹ̀ ó wá dùn gbà tó wá délé wá òkè ah àwọn èèyàn ń dá sí tọ́lọ́wọ̀n èmi ò rí nǹkan kan fi sílẹ̀ ó wá ní èrè ọlọ́run mo fi ọ sí ẹlẹ́rìí lórí gbogbo ẹnikẹ́ni tí mo bá lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ ẹni tó sọ̀rọ̀ mi lẹ́yìn ẹni tó bú mi àdéhìí tí mo mà àdéhìí tí mà mo fi ṣe sàárà funfun fún gbogbo wọn sàmójúkúrò fún wa nígbà tó di láàárọ̀ anabi sẹlẹm ni ayina mutasaddiqu bi ardihi taalẹ ni tó fi ìjọmọlúwàbí rẹ̀ ṣe sàárà ó lè mi ní èrè òjúṣe ọ̀rọ̀ ó ní Ọlọ́run ní sọ fún ọ pé òun ti gba sàárà rẹ̀. àmọ́ àwọn tí wọ́n gbowó kalẹ̀ ńkọ́ tiwọn ó wà insurance wọ́n mọ̀ ra ọ̀sẹ̀ rajẹ̀ tó lọ́n tó tọ́ ìwọ ọlọ́ọ̀bá sàrà àti mo ṣe láìlé àdàdà kò gbà ó ṣùgbọ́n eléyìí àti jí iṣẹ́ ẹ̀kí ẹ̀fọn àti jẹ́ iṣẹ́ ẹ̀kí ẹ̀fọn kò sí lówó torí pé n tó ṣe yẹn iṣẹ́ ọkàn ni tó yẹ pé kì í ṣe gbogbo yẹn ló lè ṣe. àlàáfò kásà mójúkúrò fún gbogbo ẹni tó bá ṣe ike yẹn ẹni tó bá ṣe àìdásí wa ọlọ́run ní kí wọ́n jí jíjíṣẹ́ gbígba sàárà yẹn fún ó ń tọ́ka wa lọ síbi pàtàkì nǹkan tọ́kìnrin yẹn fi ṣe ni tó fi ṣe sàárà ẹ̀sìn Islam ẹ̀sìn ìfọwọ́sowọ́pọ̀ ni ẹ̀sìn kí ajọ sí àṣepọ̀ kámara wa ara wa kárara wa lọ́wọ́ òun ẹ̀sìn Islam ilé jẹ́ ọ̀dọ́ wọn ni òun ni àwọn legal issues tó ní láti ṣe pẹ̀lú tort ló pọ̀ jù sí mò ń sùn ó sì máa kanlẹ̀kùn mi kílẹ̀ tó fi ń kanlẹ̀kùn mi ó disturb oorun mi ó lè lọ claim damages. arákùnrin kẹta àjọ ń sọ̀rọ̀ ó ní tó bá wù òun ọmọ Czechoslovakia kan ó ní tó bá wù òun lè lo ọ̀sẹ̀ kan tó òun ní sọ fẹ́ nìkan pé ẹ pẹ̀lẹ́ ń bẹ òun tẹ́nìkan kò sì ní sọ fún òun pé bó òun ní sọ ọ́yá òun lè lo ọ̀sẹ̀ kan òun ní kí ẹnìkan kẹ́nìkan kò sì ní jẹ́ kí ẹnìkan kò sì ní kí òun irú sẹ̀mí tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn eré ló bá tí arákùnrin kan ti gba Islam kí ló bá tó kì í ṣe pé wọ́n ó dẹ̀ subscribe fún magazine kan wọ́n wọ́n mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n travel àwọn tí wọ́n ń deliver magazine táwọn bá dé torí pé tó bá dé sẹ́yìn pé wéèrè lèbó tó bá dé tí ò rí àwọn tí ò bá àwọn magazine fi hàn bẹ́ẹ̀ yóò ní òun sanwó fún sáfíìsì wọn ṣe kíni wọn ò rẹ́ńdà rẹ̀ ó lè lọ́ máa claim àwọn damages kan torí náà ó wà ń lé o sí ń lé o àwọn àfikàbẹ àwọn àfikàbẹ wà kó wọn dà lẹ tọ́tẹ̀ kan bá ti yí gbó nígbà tí ẹ ti subscription rẹ sì ń sekin ó subsist àwọn àfikalẹ̀ àwọn àfikalẹ̀ kòkó àwa kú jíṣẹ́ àwa dìbíbà ẹni tó wá múlẹ̀ tí wá kó àwọn magazines yẹn ó tún wọn ṣe ó tún wọn dáadáa ó wá kó sẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé tó bá ti wá tó bá ti wá dé tó bá ti di pé wọ́n ti drop omi yóò mú yóò fi kalẹ̀ ẹni yóò wá pẹ́ tí ò dé nígbà tó wá dé tó wá fura pé ẹni tí ń bẹlẹ́gbẹ̀ẹ́ mi yìí ti dé ó wá kó gbogbo àwọn magazines yẹn ó wá lọ kó fún pé àwọn magazines rẹ ni wọ́n ń kó wọn wá ó dẹ̀ ti kún ó dẹ̀ ń dànù ni mo fi bọ́ tọ́jú rẹ̀ ìyẹn lásán ó wá òkè ah, ó bá mi tọ́jú rẹ̀ torí pé ìyẹn àwọn wọn kì í ṣe irú àwọn kaba yẹn fúnra wọn tí ẹ bá gbàgbé nígbà kan tí Katrina ni wọn fi atẹ́gùn kan tó fẹ́ lamẹ́ríkà nígbà yẹn ìjọba nídìí láti máa bẹ àwọn yẹn pé kó ó dákun àwọn tí wọn bá sá kúrò níbi kátẹ́gùn yẹn wà káwọn yẹn dákun kó ó sílẹ̀kùn fún wọn kó ó dé kó ó wọlé wọn. kátẹ́gùn kan bá wà ń lé ọbọ̀ èmi èmi ní tèmi àti tiẹ̀ a fámìlì ni irú sẹ̀ ní ni yẹn irú sẹ̀ ní ibẹ̀ ni yẹn ìgbà atẹ́gùn lé ẹ̀bọ̀ pé atẹ́gùn tó yẹ́ sí pé tí ń tú ilé yóò gbé ọkọ̀ yóò jùnù ọmọ èèyàn wá sáfù yóò wá ní ìgbàtà fámílì mọ́ kanlẹ̀kùn ní o báwọn jẹ́ ń ṣe ìṣẹ̀lẹ̀ tí wọ́n níbẹ̀ yẹn yóò wá sí pé ìjọba sàpìlì láwọn èdè fún dáàbò fún sílẹ̀kùn wọn fún akọmọdéjì àwọn tí nǹkan yẹn lé kúrò láwọn àyè tí wọ́n ń gbé kíkó magazine yẹn jọ tó bá kójọ nítorí kó jẹ́ alámúlétì rẹ̀ ó ní oṣù mẹ́kí wà tó fi ṣe báyẹn fún mi ó mi ni ó jẹ́ náà ó dẹ̀ láwọn ẹ̀tọ́ kan lórí mi mùsùlùmí lè ní mùsùlùmí ìyẹn ló mú arákùnrin Islam torí pé àwọn ni sí ìtumọ̀ fún pé ẹjọ́ ṣe kí ni ẹjọ́ ń gbé papọ̀ torí náà man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu bákan náà gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kẹ́yìn jẹ́nitọ̀ ọ̀hún kí ó yá ṣe àpọ́nlé àlejò rẹ̀. <clears throat> nítorí pé àlejò torí pé ẹ̀sìn Islam mójútó ọ̀rọ̀ àjòjì lọ́pọ̀lọpọ̀ àìrí nínú Qur'an gan wọ́n ni wọ́n ń Ibn Sabil ẹni yẹn ti pé ìwọ nìkan ló mà nílùú nígbà tó wá dé ìlú tó jẹ́ sí pé nìkan ló mà yẹn ó wá kọ́yìn sí i àbò sáfún àbò ṣèbí pé o má rí ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe wàhálà kékeré ní òsè tó ti gbé ara lé pé ẹni tó ń mà ní ọ̀dọ̀ rẹ̀ lòun sì ń lọ. eléyìí fata àwọn olùmọ̀fin ní gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́wọ́ bá ní inna Allaha la yuhibbul jahra bis-su'i minal qawli illa man zulim wọ́n ní ibi ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa wí àwọn ọ̀rọ̀ tí ò dáa jáde ní gbangba àyàfi fún ẹni tí wọ́n bá ṣàbòsí fún àwọn olùmọ̀tàfíìrì ní ẹni tí wọ́n ṣàbòsí fún ní bẹ̀yẹn ìtumọ̀ rẹ̀ ń bẹ̀yẹn òun làlejò tí ẹni tí ó dé bá tó kọ̀ tí ó bá lálejò wọ́n ní bò ní oṣù wọ́n ní kó kó àwọn lọ́gẹ́jì tirẹ̀ kó kó síwájú ilé ẹni náà ìyẹn ní ilé tí o bá bọ́ sí GRA yìí nu táwọn yẹn ti ń rin ìṣẹ̀ tí wọ́n ti rí náà rí ọ. ṣùgbọ́n tó bá jẹ́ GRA yìí tó bá kó báàgì rẹ síta tó dún o lè lo three hours tẹ́nì kankan wọ́n ní rin ìṣẹ̀ kọjá dípò pé yóò rí ọ dípò pé yóò bí ọ léèrè. tó bá jẹ́ bí táwọn èèyàn tẹ́tẹ̀ ti ń rìn sádùúgbò tí ojú mọ ojú igbe kó jáde kó kó báàgì rẹ̀ sí ẹnu ọ̀nà táwọn ìbá ti kọjá pé wọ́n á rí pé àjòjì lélẹ̀ èdè sára àdúgbò ní sàlámù alẹ́kùn ẹ̀yà kí o sí o yóò wá ẹni aláàjì ni mo wá fa èkó ni mo jí wá kódà kò jẹun wọlé. àwọn inna lillahi wa inna ilaihi síbi bí wọ́n aláàjì ilé rí nù kí yẹn wá wá láti èkó délé bá lọ eléyìí náà bọ́ bọ̀ inna lillahi wa inna ilaihi tó bá di pé ah, eléyìí ah, yóò bà mí ló kọjá ládùúgbò gbèsè wọ́n ní àlejò nìkan òun ni wọ́n fún lẹ́tọ̀ àti ṣe yẹn àlejò nìkan òun ni wọ́n fún lẹ́tọ̀ àti ṣe yẹn nítorí ìdílé ìkírọ́mù bẹ́ẹ̀ sísàpánlé àlejò ṣùgbọ́n nírú àsìkò tí àwa wà yìí pẹ̀lú àwọn ìlọsíwájú tó bá àwọn ohun tí a fi ń ṣe ẹ̀mí kò sí láì fi bẹ́ẹ̀ o tó fi ń dájú ni pé ẹni tí èèyàn fẹ́ lọ bá lálejò kéèyàn put it on notice sẹ́yìnsìn kéèyàn put it on notice wíwé um, uh, fóònù wà um, àwọn ọ̀nà tá a lè fi communicate wà so ó yàtọ̀ sí torí pé bí ẹ̀sìn Islam ti kọ́ wa pé kí a ṣe àpọ́nlé àlejò yẹn tá a bá wo rúùfù ṣẹ̀ríà tá a bá wo ṣẹ̀ríà lápapọ̀ a ó rí i pé nǹkan tí ṣẹ̀ríà fẹ́ ṣe ni pé a ò fẹ́ ká inconvenience yìí ẹni tí ó ń bọ̀ àlejò yẹn bákan náà ò fẹ́ kí ó jẹ́ sí pé ẹni tá a dé bá lálejò fi ẹni tó jẹ́ àlejò kóun náà inconvenient ẹni tí tó dé bá lálejò méjèèjì ní sẹ̀rí àtìkìnrin sẹ̀rí àsọ ìlú bàtí wọ́n fi dáhùn ẹgbà ọ̀rọ̀ kan fi gan fi sọ wípé ẹ̀tọ́ ọjọ́ mẹ́ta ni ẹni tí ó jẹ́ àlejò yẹn lónìí èyí tí ẹni tí adébálàlejò bá ṣe lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn náà fi là nítorí ìdí eléyìí tá a bá wá wo rúhù sẹ̀rí àpapọ̀ mára wọn tá a bá wo rúhù sẹ̀rí wọn a rí pé èyí dájú náà ni pé pẹ̀lú advancement tí ó wà ní uh, technologically lónìí ẹni tá à ń lọ pa aláàlejò ká ṣe kí ni ká put on notice bákan náà àwọn olùmọ́kọ tíra tó dádúró gan lórí ẹ́tíkìtì ìyẹn ni pé àwọn ẹ̀kọ́ tó wà fún àlejò àtẹni tó ṣe kí ni àtẹni tó gbà yàn lálejò ẹni tó gbà yẹn ẹni tí ó lọ bá àwọn èèyàn lálejò yẹn òdi wọn bá gbára wọn bá ti ká gbígbà àlejò rẹ̀ kó ṣe jẹ́ ni kí ẹ um, máa kó gbà lọ́wọ́ wọn lódì wọn bá gbára wọn bá ti ká àwọn tá a lọ bá lálejò yẹn kí wọ́n tẹ́jú kún wọn tẹ́ni torí pé èèyàn lè tẹ́ni kéèyàn kájú téèyàn bá tẹ́ni tó ká ojú ẹni yẹn lè má ṣe ìjókòó fẹ́ni tí tá a tẹ̀ fún kí wọ́n tẹ́jú kún ó sì tẹ́ni kí wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ sàábì òjísàlá Muhammad ní ọjọ́ kata àlejò ká dé nílùú Madina lálẹ́ àdébísọ́lá mi ta ni ó gba àlejò mi sọ́dọ̀ sàábì yẹn torí pé wọ́n máa ń sojú kòkòrò pé àlejò yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé tó bá gba àlejò yún àlejò dání lẹ́yàbílẹ̀jì dání tòjú sí ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ní ti ń bọ̀ so àlejò yẹn ó ti ní peculiarity kẹ́ńsì òun ni pé àlejò yẹn òjíṣẹ́ ọlọ́run ló fẹ́ fi kì sọ́dọ̀ ẹ̀yìn náà so oníkálukú fẹ́ sí ìdí opportunity yẹn pé àlejò òjíṣẹ́ ọlọ́run ìlú ni mo gbà nígbà tó gba àlejò náà tó délé ó di pé oúnjẹ tó wà nílé oúnjẹ ò pọ̀ wọ́n ní kíyàwó rẹ̀ kó kun àwọn ọmọ lóorun àwọn oúnjẹ yẹn ó kéré débi pé táwọn àtàlejò bá jẹ gan àlejò lè máa ṣe kí ni ó lè máa yò ó wá ní kíyàwó òun kíyàwó òun bá ti gbóúnjẹ wá tó bá ti gbóúnjẹ kalẹ̀ kó pa àtùpà nígbà tó bá jẹ́ pé àtùpà yẹn ṣe kí ni ó kú. òun lórí gbóhùn àtàlejò ó jọ jẹun òun ò wá ní jẹun àlejò nìkan wà máa jẹun yóò wá rò pé táwọn ọjọ́ jókòó òun náà ń ṣe kí ni òun náà ń jẹun nítorí ká lè nígbà tí ilẹ̀ mọ́ lásìkò oorun àsùbà adé Muhammad sàrẹ́sẹ́lẹ̀m ó sọ fún sàárì yìí pé ọlọ́run orí nǹkan tí ìwọ àtìyàwó rẹ̀ ṣe nínú òkùnkùn lánàá torí ìkíláàsì nítorí ìdí eléyìí nínú àwọn ẹ̀kọ́ òun náà ní wípé tí a bá gbé oúnjẹ fún àlejò tí kì í bá ṣe pé a bá fẹ́ jọ jẹun pẹ̀lú rẹ̀ ní sábà gbóúnjẹ fàlejò ká má ṣe kíni ká má jókòó tì tí kì í bá ṣe pé a bá fẹ́ jẹun pẹ̀lú ẹ̀ ní sábà gbóúnjẹ fún ká má jókòó tì nítorí kó lè ṣe kíni kó lè fúri ṣùgbọ́n sábà fún tó bá jẹ́ onítìjú ni sábà gbóúnjẹ fún tá jókòó tì kò ní lè ṣe kíni kò ní lè jẹun àfàrà ní àfàrà ní bákan náà nínú àwọn ẹ̀kọ́ òun náà ni pé sálejò bá dé bá wa nínú àwọn ààyè tó ṣe pàtàkì tí a ó fi sẹ́yìn pé ẹni tí àlejò ni kò mọ ibo ni ẹ̀ǹkulé yín ibo ni ilé ẹ̀gbìn yín tẹ́ ẹ bá ti sọ ọ́ gbàrà ẹ̀rù tẹ́ ẹ bá nídìí omi o àbí tẹ́ ẹ bá fẹ́ wọ tọ́lẹ̀tì tọ́lẹ̀tì lọ ẹlòmíì yóò máa kí oúnjẹ sálejò nínú fún bí ọjọ́ mẹ́ta kò ní bọ̀nà tọ́lẹ̀tì hàn <laughs> eléyìí náà ń bẹ nínú àwọn kíni ń bẹ nínú àwọn ẹ̀kọ́ almuhim ọ̀rọ̀ àwọn olùmọ̀pọ̀ lábẹ́ àwọn ẹ̀kọ́ tó ní láti ṣe pẹ̀lú àlejò àlejò yẹn náà láwọn ẹ̀kọ́ dé àlejò yẹn àlejò kan ti dé bá ìmáàmù Malik rí lọ́jọ́ kan ọba ní ọba wo òkè ọba ní ah, ìmáàmù Malik ìjì sílẹ̀ yìí ó ìmọ̀ ìdílé ẹ̀jẹ̀ ó ti jẹ ó ti fẹ́ káfa ìmáàmù Malik wá ní subhanallah mo ti lo iye ọdún báyìí báyìí báyìí nínú ilé yìí èmi ló ní pé igi ó ti jẹ sẹ́yìnsì gbogbo yìí náà dẹ́nu àwọn nǹkan tí àlejò tó yẹ kó ṣe kínní tálejò kó yẹ kó jìnnà sí àmà almuhim wujubu ikrami ad-dayf ọ̀nà yẹn ni kí a ti àpọ́nlé àlejò torí pé bí sẹ́rí àṣepa àṣẹ nìyẹn والله تعالى أعلم نترياتك بين أودر بإذن الله تبارك وتعالى صلى الله عليه وسلم وتنبو لهم وتتواجلات لحديثه على ألاك دينوغو والله تعالى أعلم ìbéèrè inṣàlá tabaraka wa ta'ala a ó fi ìjókòó tí báyìí gbọ́n tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna ní muhammad sallallahu alaihi wasallam sallam kí ọlọ́run bá kí ó san á ní ẹ̀san wíwí àti gbígbọ́ èyí tí ó kù díẹ̀ káàtó nínú àwọn kan tí a sọ ọlọ́run bá awon ó ṣe àmójúkúrò fún gbogbo هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك